Naam wa alaikum wa rahmatullahi wa barakatuh. So ní ìdáhùn sí ìbéèrè tí ọmọ ìyá wa béèrè nípa wípé a rí ọ̀kan nínú àwọn ọmọ ìyá tí ó ṣètò àdúà fún bàbá rẹ̀ tó ti kú sẹ́yìn láwọn àsìkò díẹ̀ sẹ́yìn bákan náà irú ẹni ó tán owó fún àwọn èèyàn ó tún wá ṣètò oúnjẹ fún àwọn èèyàn so lẹ́nitẹ́ni yìí ń sọ wípé kò sí nǹkan tí ó burú níbẹ̀ pé bóyá àwọn àáfàá kan ní máa sọ pé ìwọ ni pé kò sí tó burú níbẹ̀ so oníbèrè wa ń béèrè pé ilé wà níbàámu pẹ̀lú lánàá ni. so ìbéèrè tí ọmọ ya wa béèrè nìyẹn ní ìdáhùn sí ìbéèrè yìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé ẹnu gbogbo àwọn àfa onímọ̀ kò lórí wípé ó lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà ó lẹ́tọ̀ọ́ kí àwọn tó kù fi sílẹ̀ kan ṣe sọ́dákọ̀ fún òkú yẹn kí wọ́n ṣe àwọn iṣẹ́ olóore ìtọrẹ àánú ẹnu àwọn àfọ́ òní mímọ̀ kó lórí ẹ̀ pé ọlẹ́tọ̀ nínú ṣẹ̀ríà so mashru'iyatu atasadduq lil masjid so ẹnu àwọn àfọ́ àtúnkò bákan náà aláwùsúlì sàwábì sàdákà nípa wípé sàárà tá a bá tún ṣe fókù yìí ládàá rẹ̀ ó tún máa bá òkú ẹnu àwọn onímọ̀ kó lórí eléyìí alimami nawawi rahimahumullah so wọ́n gba ìjìmọ̀ wù àwọn àfa consensus àwọn scholar wọ́n gbà wá lórí eléyìí pẹ̀rù ládàá yóò máa bá òkú nínú sharia islam so yìí kọ́ jẹ́ nọ́kótó alákọ̀ọ́kọ́ jẹ́ pọ́ìntì alákọ̀ọ́kọ́ so kò sí ìyapa ẹnu lọ́dọ̀ àwọn onímọ̀ lórí pé ọlẹ́tọ̀ọ́ ká ṣe sàárà fẹ́ni tó ti kú ládàá sàárà yìí ó sì máa bá a èyàn jẹ́ fún òkú mùsùlùmí là ń sọ o ẹ̀ ń bá ti jẹ́ kèfèrí tẹ́lẹ̀ àìsàdúrà fún ládàá sọ́dákò ìdẹ́ ẹ̀bà so ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú etí ọkọ̀ mọ́ wàhálà kankan dání ẹ̀rí tí àwọn àáfàá tí wọ́n sì lò òun ni hadíìsì eléyìí tí ìyá wa Aisha rọ̀dẹ́yà lọ́wọ́ àníyá tí wọ́n gbà wá hadíìsì Imam Bukhari àti Muslim ni. tọkùnrin kan wá bí anabi sọlọlá alayhi wa nípa pé ìyá òun ó jẹ nìkan tí ó ti lọ sọ́dọ̀ ọlọ́run òun sì rí wípé àárọ̀ àláùtàkàlàmà ti tàsọ́dàkọ̀tì inú tí mo sì rí ni pé irú ìyá ìkánì ní bá já sí wípé kan kó tó kú ni ìbá jẹ́ nìkan tí ó jẹ́ pé yóò ṣe sọ́dákọ̀ tàbí bẹ́ẹ̀ sàsọ́ọ̀lẹ̀ pé kan ṣe ó ní fàálìlà ajírún intasọ̀dákùtù àníhà ọmọ rẹ̀ dáadáa yìí wá ń bi ànábì wa sallallahu alaihi wa alihi wa sallam nípa pé ṣé màmá mi ọmọ gbalada tí mo bá ṣe sọ́dákọ̀ fún kọ́là naam anabi níbẹ̀ ni ládàá ọmọ bá hadith Bukhari àti Muslim ni so hadith yìí ni àwọn onímọ̀ lò lórí wípé ládàá ọmọ bá òkú. ládàá sọ́dákọ̀ pàápàá jùlọ èyí tí ọmọ tó bá ṣe fóbi ẹ̀ àbínú àwọn tó tún yẹ kó jogún náà àbádùn àti mùsùlùmí náà wà mùsùlùmí tẹ́lẹ̀ jójúmọ́ la máa ń ṣe àdúrà fáwọn ọmọ ìyá wa tó ti kú tó sì jà sí pé ara ń tíṣẹ̀rí àfẹ́ látọ̀dọ̀ wa ni wà lẹ́dínà yẹ kó lò rọ̀bánà fìrìlánà wàl ìhùwánìnà lẹ́dínà sàbàkúnà bil iman wàlà àtẹ̀jẹ̀ àlfẹ́ kùlùbìnà gílà lẹ́dínà àmọ́nà rọ̀bánà ìnákàrọ̀ òfurahìn so àáyà yẹn náà kùránì náà ẹ̀rí ni pé a máa kò sí tó burú ká ṣàdúrà tó ti kú bẹ́ẹ̀ náà ni ò sí tó burú ká ṣe sọ́dákọ̀ fún àwọn pọ́ìntì yẹn ó ti kọ́ clear about kódà a rí nínú àwọn àfa irú màlìmọ́mù Ṣaukani kọ́lọ́n kó bá kẹ́ wọn hadith Bukhari àti Muslim ta kóòtù yẹn àwọn ń sọ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní wàlá hadith yẹ̀dúlù àlá àna sọ́dákọ́ta mínàlúwáládì tẹ́lẹ̀ hákùlù wàlídẹ́yìn wọ́n ládìífì yẹn ń jẹ́rìí pé sàárà tọmọ bá ṣe yóò máa bá bàbá àtìyẹ bá àdàmọ̀ òtíhì mọ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kú wàyẹ́sìlò ilẹ̀ mà yóò tún wá máa lọ bá àwọn òbí yẹn fàwa àbùhà ládàá sàárà yẹn yóò lọ máa bá àwọn òbí yẹn so jama ẹ̀ jẹ́ ká tún gbọ́yàn náà yìí so wọ́n níyẹn ó máa jẹ́ taxis yóò máa jẹ́ ẹni tí ó yọ nǹkan kù nípa ayàtọ́lọ́ ni wà ń láìsàlẹ̀ lè ń sàn ilà àmọ́ sáà ayàtọ́lọ́ ni kò sí fọ́ọ̀mù ènìyàn kankan àfi tó bá ti ṣe àwọn àfáà ní ká gbọ́ yé àwọn nǹkan míì lè máa bọ́ ọmọ ènìyàn gbọ́ ọba kú tán tí èdè ẹ̀sùn òun ló ṣe ara ẹ̀ náà ni irú ọmọ tó ṣàdúrà fún tó rọ́ọ̀mọ tó ṣàdúrà fún náà ara aṣẹ́ tó kún yẹn ṣe náà ni so àdúrà ọmọ bókù kò sí àpẹnu lọ́dọ̀ àwọn onímọ̀ sọ́dákọ̀ sàárà ṣe náà máa ń bá òkù kò sí àpẹnu lọ́dọ̀ àwọn onímọ̀ nam kí wọ́n á padà síbi ìbéèrè ibi tí ìyapa ẹnu wá wà lọ́dọ̀ àwọn àáfàá òun ni ibi sáà lè fi àtàsádùk bìtọ́ám ánìlímájìd sáà wá lè fi oúnjẹ ṣe sàárà fún òkú jàmọ́ ẹ̀jẹ̀ jágbà ní dáadáa àti kọ́ establish ẹ̀ pa lè ṣe sọ́dákọ̀ fókù sọ́dákọ̀ sì máa ń bá òkú bádùá náà ó ṣe máa bá ṣùgbọ́n sáà wá lè fóúnjẹ ṣe sọ́dákọ̀ ká ní bàbá mi ti kú màmá mi ti kú mo fẹ́ kí n ṣe sàárà fún wọn mo wá pa ẹran tàbí mi ìpẹran mo ṣe jollof rice mo fẹ́ já sí i àbí mo ra egg buns mo wá ha fáwọn èèyàn so ibi tí masala wà gangan òun la débẹ̀ yìí èyí tó rinlẹ̀ jù a rí nínú àwọn onímọ̀ tí wọ́n ní tá a bá fẹ́ ṣe sọ́dákọ̀ fún òkú wọ́n ní n tó dáa jù ní kọjá sí wípé n tá a fi ṣe sọ́dákọ̀. So, òun ni kọ́ jẹ́ nǹkan tó já sí pé sọ́dákọ̀ tó ń jàríyàtọ̀n sọ́dákọ̀ tó ń jàríyàtọ̀n sàárà sàárà tó já sí wípé ládàá rẹ̀ yóò ní everlasting and perpetual reward tó já sí pé continuous reward ládàá rẹ̀ ò ní sáré jó tán ládàá rẹ̀ ó máa tẹ̀síwájú ládàá rẹ̀ ó máa lọ ẹ̀rí wo làwọn àáfàá lò òun ni hadithi sọ̀híhù muslim hadithi sọ̀yù muslim hadithi sàbí pàtàkì abu huraira radiyallahu anhu níbi tí ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ní ìdámá tàbínú ádámà ìkọ́tọ̀ amalu illa min salasin ànábì ní tọ́mọ nìyẹn bá ti kú ọmọ ànábì ádámà ń jẹ́ ọba ti kú iṣẹ́ eré rẹ̀ ti stop àyàfi nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ nínú tànàbì ní wípé yóò máa bá òkú ara rẹ̀ ní sọ́dákọ̀tín jàríyàtín sọ́dákọ̀tín jàríyàtìn òun ni sàárà ti ń sàn tó kù ṣe ara rẹ̀ òun ni ilmin ilmin yuntafa'u bi ìmọ̀ beneficial knowledge ìmọ̀ tó ń sàǹfààní tọ́já sí wípé òkú yẹn tó fi kọ́ ọ̀yàn kò tó kú yọmọ ìgbàládá táwọn èèyàn bá ti ń lò mọ̀ dáadáa yẹn ara ti láàdá gbogbo àwọn tá a bá jẹ́ àwa teachers inú wa máa ń dùn páwà jẹ́ teacher wàhálà inú tèmi máa ń dùn torí pé ara ládá táwọn ó máa bá kú làwọn akẹ́kọ̀ọ́ tá kọ́ táwọn náà tún kọ́yàn tán tún lò pọ̀ níwájú ọlọ́run ẹlẹ́kẹta ni sọ́ọ̀lẹ̀hìn ọmọ retí ń ṣàdúrà fáwọn òbí ládá yẹn máa bá ní tí wọ́n fẹ́ lò ni pé àwọn àáfàá ní ànábì ní sọ́dá kọ̀tín jàríyà sàárà rẹ̀ tó ń sàn tó ń tẹ̀síwájú irú sàárà àbá ìwárè àwọn àáfàá irú ẹ̀ níbi kéèyàn gbẹ́ kànga ẹ wo iye kànga míì máa lo tó lé ní one hundred years kànga míì gbogbo jọ́ta bá ti mọ kànga ládọ̀mọ̀ bókù èèyàn kọ́ mọ́sálásí gbogbo jọ́ta bá ti ń kírun bẹ̀ mọ́sálásí míì ti lé ní two hundred years tó yẹ kí àwọn èèyàn renovate ẹ̀ so ti yé nìsẹ́ ẹ wo mọ́sálásí ànábì ọ̀sálàm ní Mádínà ẹ wo mọ́sálásí Kaaba gbogbo àwọn ọmọ renovate ẹ̀ so irú ẹ̀ ní kéèyàn ra ẹni lọ mọ́sálásí ìmí ìlé mọ́ jẹ́ ọdún márùn ọdún mẹ́wàá ó lè jẹ́ àárín ọdún kan èèyàn ra ẹni lọ mọ́sálásí wọ́n sì fi ń kírun bọ́yọ́ ọdún kan ló gbó ọdún méjì bó jọ́tọ́ máa ń kírun lórí ẹni yẹn ládọ́mọ bókù kódà kéèyàn ra aago one thousand péré kó gbé kọ́ńgẹ̀s mọ́sálásí gbogbo àwọn tí bá ń wá aago yẹn tán fi ń sin lọ́hùn ládọ́mọ bókù kó se kéèyàn ra tíra kọ́ídà kuran lọ fáwọn ọmọ ilé kí ó tún ọmọ tìlá wà kó se continuous àwọn àáfàá yẹn ló kọ́ dáa jù torí àdìfẹ́ àbúrera yẹn ṣùgbọ́n tó bá já sí wípé oúnjẹ òun náà la fi ṣe sọ́dá kọ̀ fókù àwọn àfáà ló tọ́ nínú àwọn àfáà tó sọ bẹ́ẹ̀ bàbá ibn wọ́n wà nínú wọn wọn lórí ẹ̀ ọ̀nbẹ ní wa tá a kà ṣùgbọ́n àwọn fi àwọn mọ́jẹ̀mú sí i nínú àwọn mọ́jẹ̀mú tán ni pé alákọ̀ọ́kọ́ irú oúnjẹ tá a ní kò nídìí kọjá sí wípé a wà ní àsìkò kan àwọn àǹfààní mi ń gé ìrìtà sísì wákúpín mọ̀ayánì kìí ṣe pé àwa sọ pé àsìkò kan àti sàdá lẹ́sà ẹjọ́ méje lásìkò fún láṣẹ sàrà fókù wa forty one days òun ni ọ̀jẹ̀ àbí ọdún kọ̀ọ̀kan àmọ́ yẹ̀yìn kú wa padà ọdún méjì méjì àbọ̀dún mẹ́ta mẹ́ta àbíjọ́ léyà àbíjọ́ ọ̀túnú àwẹ̀ mí ń gbọ́dọ̀ jásí pé tàṣíṣì wákúpín mọ̀ayánì kò gbọ́dọ̀ já sí páàwà sọ pásìkò kan la dá sàlẹ̀ sà sọ ìpara àwọn ibi tí ìṣù wà nìyẹn tẹ́pẹ́ yẹn kẹ́rù pé ah mo fẹ́ sọ́dákọ̀ fún òbí mi àwọn àáfàá léèyàn wá rò pé oúnjẹ ni mo fẹ́ lò kò sẹ́ẹ̀rì tọ́ ta kó káfọ́ oúnjẹ ti sọ́dákọ̀ fókù àwọn àáfàá ló tọ́ ṣùgbọ́n àní sọ pásìkò kan báyìí òun ni káwá mọ̀ pé ládàá rẹ̀ ò lè dà bíi àwọn ètí ọmọ jẹ́ sọ́dákọ̀ tí ń jà rí àtàsọ́nà àdìsí àbúrò rà so irú ẹ̀ tó bá fẹ́ fún oúnjẹ sọ́dákọ̀ yìí yóò jà sí pa àwọn tí wọ́n ní bùkátà sí àwọn olùsí ọfẹ́ bí sẹ́ àtàwọ́sẹ́ alàlùfọ̀kọ́rà wàlùmọ̀sákìn àwọn olòṣì àwọn afigbágbọ́ rẹ èèyàn wá rò àwọn àfáà nírú oúnjẹ báwọn ní ìṣẹ́ wa máa wo arabi tíṣù wà lọ́dọ̀ tí wọ́n ń bì inú ẹ ń bá fẹ́ lórú oúnjẹ o lè ṣe oúnjẹ lọ́dọ̀ àlàkọ́ọ́lé lọ́rọ̀ àwọn àfáà tán ló tọ́ gbọ́dọ̀ nígbà ìbùnú bá ti wà àwọn àfáà tán sọ bẹ́ẹ̀ jẹ́mọ́ yóò wá já sí ẹni àwọn olòṣì kódà bàbá lẹ́yìn ọtọ́ fẹ́ áwó fún wọn á mọ bí àwọn olòṣì wà ní Ìbàdàn yìí àwọn fámílì ìfẹ́ dáko àdúgbò káwọn tó bá jára àdúgbò yẹn kàn má feel bad àwọn àdúgbò kan bẹ́ẹ̀ nù lùwọ́n abájọ́ pé àwọn ìyá arúgbó pọ̀ ń bẹ àwọn olùsìn pọ̀ ń bẹ tó yẹ pé wọ́n ní bùkátà sóúnjẹ ìmí inú àwọn tí ń tọrọ bára ní gẹ́gẹ́ nìkan kan mílíọ̀nìà ni wọ́n o ìmí inú wọn ní àkáǹtì tó ń gbin àwọn olùsìn kan bẹ tó jẹ́ pé wàláyì olùsìn ni wọ́n wọn lówó láka wọn àti ẹ̀ lákàǹtì gan irú àwọn olùsìn àwa lókèétì wọn wọ́n wá jẹun inú wọn dùn àwa sì ti láníyàn pé ládẹ̀ kọ́ bókú wa èyí ògbó onídìí káyọ̀sẹ̀ máa pariwo fún gbogbo ayé kò nídìí pọ̀ pariwo fún gbogbo ayé rárá so irú oúnjẹ ìtọ́wá jẹ́ pọ́dọ́dọ́ àwọn olòṣì pẹ̀lú pé a fẹ́ ṣe kí ni o a fẹ́ fi dùn wọ́n ní inú àwọn àǹfààní tó ti bẹ́ẹ̀ náà láyà tákìdù dálíkà súnà tanwa àdàtàn kì wá ṣe páàmù pé súnà dandan àbí ìṣesí kata gbọ́dọ̀ máa ṣe ní gbogbo gbani ṣùgbọ́n akẹ̀rò pé a fẹ́ dùn àwọn olòṣì inú àwa rò pé láàdá irú àsìkò covid nineteen tọ́lọ̀ táwọn èèyàn ò rí nǹkan jẹ lọ bá ọ̀dà fún ráìsì tírélà kan àbí báàgì márùn-ún àbẹ́yọ kan gan nìwọ́ lágbára ládá tí ń bà níbi ráìsì táwọn èèyàn jẹ kọ́ máa bá bàbá àti màmá mi àwọn àáfàá ní òsì nǹkan tó ṣe kí ni o wọ́n ní òsì nǹkan tí ó burú níbẹ̀ bákan náà àgbọ̀dọ̀ gbowó kankan lórí ẹ̀ o tó bá ti ń bi wípé ẹ̀ ń gba owó àwọn èèyàn wọ́n jẹ ráìsì àbí wọ́n jẹ àmàlà ẹ̀ ń gbowó àwọn náà fún ọ one thousand five hundred rè training by bàtà nìyẹn so kọjá pé àwọn olòṣìtàn ní bùkátà sí ọ̀dọ̀ wọn ni ó lọ kò sì ní jásí pé àwọn tó yẹ pé wọ́n ló ń jẹ lé náà ni ó tàn wá máa jẹ àwọn àáfàá ní kò sí tó burú ń bẹ ṣùgbọ́n èyí tó lóore jù òun ni kọjá sọ́dá kọ̀tọ́n jàrí àsárá àti ládàrí ó máa fà wallahu alam.